نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أيكم اليابا أنايك أما كالن يمو ياتو إن كهاجين أنايك آني أهولينا إنه ذو الهجة أما بلما إلهي 1438 أنايك كنت مولي صلى الله عليه وسلم أما هجرة هرمك نang مدينة دسر هو إبو إهنايك آني أوراهي eno ha ho he na era 2017 aiwani shawe ona bi tamamul minna fi fiqh al kitab wa sahih sunna da ke e, kitabu salat e na ne ne babu sifatu salat babu ne ju salat ane padila ma ameta ma isa e na bi summa yaqulu amin aw lamana lọ́wọ́ kàákà mi lásán ọ̀rẹ́ mi sọ́tò fàtíhà. then anatọ́ ẹ̀ wọ́n ẹni ọmọ ẹ̀jú apẹ̀jú sọ́la ọ̀kà fún mọ̀ ẹ̀kọ́rọ̀ sọ́ra bá a dá ha. ọ̀rẹ́ mi nọ dọ́sẹ̀ wá kí sọ́ra ọ̀rẹ́ mi ọ̀nà rẹ̀ sọ́tò fàtíhà ẹni sunna ọ̀yẹ́ kí sọ́ra ọ̀rẹ́ mi sọ́tò fàtíhà ẹni sọ́la sunna wẹ̀. ibn kudama rahimahullah yaani ibn kudama al-magdisi mudama yambayo. okay, نعلم بين أهل العلم خلافا يا يا إنا كنا يين إنا كنا ين كا أني إجاهي في أنه يسن قراءة السورة مع الفاتحة إنك أو إن سنة كا أركا سورة أو إلى سورة الفاتحة في ركعتين الأوليين من كل صلاة إن لك أبي بابا إن أبي صلى الله عليه ويجهر بها أولمنا وابا كا داي كابو كاتو هن فيما يجهر فيه بالفاتحة يعني فيما يجهر فيه بالفاتحة أهناي كأمي كرة الفاتحة باكاتو هنان especially إني سالناي كأقوى باكيوتو هنان ويصر فيهما فيما يصر بها فيه ọ̀dọ̀lẹ́bà kàátìní ní ṣúlẹ̀nù ẹ̀yìnbọn náà yẹn ṣúlẹ̀nù là ká ọ̀rẹ́ mi ẹnira ká ẹ̀yìnbọn ba ọ̀dọ̀lẹ́bà kàátìní ní iná hàn náà ká bákẹ́wọ̀n náà tìní ní ẹ̀ńdọ́kọ̀ wọ́n dalilu على أنها سنة ما ثبتت عن أبي هريرة رضي الله عنه يعني أهيت أنا سلوك أي سنة أبن أنا سنة كوهي بتا هون أبي هريرة أمولو هنا قال أوكاكي في كل سورة في كل صلاة يقرأ يعني إن أبي صلاة أواكا يعني إن أبي صلاة أوكا فما أسمعنا رسول الله صلى الله عليه وسلم أسمعناكم إذا نتو مولي صلى الله عليه وسلم ono meka yao deire meka waone wama afa anna afaina ono osite do ka atwehe dia won ina ne yare ba ke dai kai ka atwa tinen wa in lam tarid wa in lam tazid ala um qur'an aizat aka ana beka ora me ko umul qur'an yani suratul fatiha ora ba nanyi ono da to o oh, bore hoda wa in zitta fa huwa khairul lak wa ba da to ono ono nyoida uhun takumula hazat anyere anaika ose kowe anoni ke sere awalan ani papa idha nasiya wa qara'a sura qabla fatiha aka ana bika ozo hiyaye dai ka sura ora kan to de dawa fatiha a addaha ba'da al-fatiha adanna awa bele manora kratul fatiha aba bale ma sha babe li annahu zakara li annahu dhikr qawlahu fi ghairi mawdihi akoko ya wa kana wa ay tamowen anay ka o showe dai ka eba ha no fala yujzi agwawo ove deli o kai o wome sanion asabit an hadihi sallallahu alaihi wasallam okisana ko hepete ini oywolo jolon to mori sallallahu alaihi wasallam annahu kana yaqra fil fara'in suratu kamila ka onto mori sallallahu alaihi wasallam o ka sura na ka in isali ababu ala ma ya ta tafsirihi in sana ka abe ihahyan liza kana hadha huwa abdul dok agwabo dana we kai oy mani me ononi banyun qala ibn qayyim rahimahullah ibn qayyim al-jawzi umur ma yamba akilam yakun min hadihi sallallahu alaihi wasallam ayini oy bolo jodon to moni umur ma ngola dare mo haya annahu yaqra ayati min asna'i suwar ka o ka aya dai ka wa ka ina ka ni sura o ija kusala babu dai ke ipaine aya kan kultu eh alazazi okay da da aka ma ka ke lakinnahu sabata amma o yefete annahu qara'a fi sunnati al-fajr ba'da ayati min as-sura ka onto mori sallallahu alaihi wasallam ka ini sunni al-fajr بعد آيات من السور إفا آية إن سورة فهل يجوز ذلك في الفرد قياسا على نفل أكاذا كرمان مدوالك إفا إن سورة ويسي بني إسانايكا أو نا إن نافلا daga kola shehu ibn usaimin yani ibn usaimin rahimahullah mulya mayan baya aku wal aslu uhiyata wa ka anna ma sabata fi nafl sabata fil fara'id illa li dalil illa bi illa li

ene la yi on to mori sallallahu alaihi wasallam kana yotiru ala rahilatihi o kusalin utiri dai ka ere su pano ya kon kolu de ka ka gairu annahu la yusalli alaiha maktubat ayaba na ka on to mori sallallahu alaihi wasallam awe ka on to mori o ma ma ne ko aba babo ya no ma ko ere su pa لكن دل ذلك أصنع على أن sabata fil fard yani sana ko ye pete ini nafila ole ye pete ije awe sale abago because to mori sallallahu alaihi wasallam ole ko sala e ko nya dana wika sama eri ori ya ezo de ekesu dobi enyenyin dana wika oy ko no ko dai ka ele so kwa ya ثم قال أعلم أنه لكن السنة والأفضل أنا بسنة ذلك أنه لن يبالي an yaqra'u sura ono ka oro sura na ka ogun wal afdal an takuna kamilan fi kulli raka'a o kana le nyubani ono ka oro sura na ka ogun ini abirakan fa in shaqqa fala haraj alayhi an yuqsima sura bayna rak'atayn o ko wal sura do chewan do hahin fala haraj alayhi eni bi ono ko manime ko an yuksima sura do gisura kunya do gahi baina rakatay na kanira kaiba do kachiwa do na shosa zete do na reka na ba nan o do ka do ogu liana nabiyya sallallahu alaihi wasallam ago kan nibi qara zata yawma sura المؤمنون أوكا أكو muminun سورة wasala فلما وصل إلى قصة موسى وهارون أملا نغون إتوبي النبي موسى أنري نبينا هارون أهدته صالة دوسيونا زان faroka a daika inni ahonu sai ya za wani kisan na izo oya domo rukun kultu adil ibn yusuf alazazi da kake ma kake wa yadullu ala zalika qira'atuhu aqala sazu oika ana ka ka suratul a'raf fi salatil maghrib yanu to mori sallallahu alaihi wasallam suratul a'raf in sale maghrib farraqaha ala rak'atayn daika wa gahi in raka'a yani o kipa inra ka pa do kipa inra ko pa wan wa mimma yadullu ala jawazi qira'a ba'di sura o ni sana ka a se zo ka za ko ka ipa ini sura ma sabata anna nabiyya sallallahu alaihi wasallam o sana ko ye pete hunu ban ni bi muri me ngoro dare mo hayo kana yaqra fil fajr min 60 ila 100 aya o ka ini sale etumeyan hunu aya anaika o ni ebeta na nguni etehin قال ابن قدامة رحمه الله ابن قدامة مولى ما ينبع تعليقا على ذلك أما ترسا ترسولان أما سليوة تلسولانون او دليل أن ألا أظن أصدر تلسوكاي أنه لم يكن يقتصر على قراءة السورة انت مولى صلى الله عليه وسلم أو جوت أو جكن دايكا أو كسوره كان أو كان يعني دو كسورة نايكا أو بايبرون وقرأ عمر في الركعة الأولى ب 120 آية من البقرة yani umar ibn khattab radiyallahu anhu warda oka enira kai e papa yani doka aya anaika o nini echehi turi ohu min al-baqara in suratul baqara wasaniya enira ka huwa bi suratul maida da ki suratul maida okan wa qara ibn mas'ud abdullah ibn mas'ud onoreka bi arba'ina aya min al-anfal oke aya ebeba yani 40 in suratul anfal wa bisaniya bi surati min al mufassal ini o wa doki sura anaika sura naika aga aga e gahi ene abo godo asman ke e, tiwal doki ire hota la yakro albasmala basmala idha qara min hilal sura awa ke e, bismillah ana ka ba ka dai kina kani sura wen wa ma idha amin awali awwaliha ana bika ọma ake ọka ini oinyiman that dasị sura no wono si nyima ho za nyima hore fafi hilaf fafi enan hilaf anyi egahi na aka no ye ne bina an ala mataqaddam oy tutura ile so oy da tura ile so na ka awdira asda wede ini oy ke bismillah wa sahih anaje tere huwa bikaye annahu la yustahabu kadhalik kodore shio ya. ọdọka lamma takọdama min anal kọli rọji ọmọlá ọdọwẹ dekere anayi ka ọnọ jẹ tere hun anaha lesat aya mina sọrọ ka bisimilahi ẹbi aya ọbi ẹni sọrọ ama nke ina kata na sọbẹ ama wẹrẹ arhu tafsir ọrụ ọrụ ẹnẹ ka ọkẹ suratul ẹ eh, uh, bisimilahi bana tiyete ọyisi mẹ ka ayẹ ka anyị ẹhahi ina ka ni sura ẹnyina nwuni sura sa lọrọ ẹni ka ana bi kọrọ wa ka. anyi ọka bisimilahi ọna ọka ọrẹ bá ka falaba subizali dọkị rọbi an ọna tó ọhụrụ na lam yasbutu fi sunna saktatun bẹyì na kẹrọ àti fatiha wa kẹrọ àti sura ọkị ẹni e sanà ikú ihe pẹtẹ ẹni sunna káyẹ e. ọntọ mọri sọlọ alẹ salam ọjẹ iná kani ọyíkì sọtì fatiha àti ọyíkì sura sa níbi ọkị gẹrù magdobi alẹ himola dọọlin dọwọ na jẹ anya na mani tewe ka owa je agobe ladan ay jamen en redo re nete wa wa sabit en ye pete kontu moni sallallahu alaihi wasallam o jeinan ona we sattatu baina takbiratu wal qira'a ona we o ipokure nu ina kane takbiratul ihram ona le o ikeu li ajli du'a al istiftah agobe o imi adua ana ikafi no sala wasattatu bada intiha min alqiraa qabla ruku atoy jeche ore monora meta ho ni qira atoy dido ban ruku yani on man zu surete o ijora dike wanete do jeche azai ka umma ba ai ka umma ai ka ke aida fasali li rabbika wanhar dai ka umma ba ka do wala se kabara sasa awa inna shaniya ka huwa al-abtar allahu akbar n hmm, wa jece yan do asaba se sasa kabaro hon misan ila hu yana sebe ok hal yajuzu an yaqra'u akthara min sura fi rak'atin wahida ala ko do ki sura anai ka oru ni sura konya enira ka konya dok amma bi nisbati lin nafila fa jaiz awere abere na fila yes ka sere ya lebe ere non aze li annahu sabata agoko hebeta ka anna nabiy sallallahu alaihi wasallam bada tara bi qara fi rak'atin surat al-baqara wan nisa o ka ini raki kunya surat al-baqara o ni surat nisa wa ali imran ati ali imran fi salati al-layl in salirahu dakwa ibn mas'ud ala dahu abdullah ibn mas'ud be qala okay laqad عرفت النظائر التي كان رسول الله صلى الله عليه وسلم يقرن يقرن بين يقرن بينهن انا لي سوره انا كا ان سلام انا كنت مولى صلى الله عليه وسلم او باب اويكا ان اجاكو صلاه فذكر 20 سوره من المفصل ده مويتا ما سوره انا كا او نيني اوهو ان سوره انا كا او ني اهاهيرو sorotain fi raka'a oki sura ba in raka kunya dako ama farida awere oiman ki sura roro sali ababu fa fihi hilaf ani oigahi ina kanono yene fa yaro ba'du ahlul ilm al-iktisari ala surati wahid ani fa ini ono ye ana ikene reka ana ikene sala babu yon ọ̀rọ̀ jẹ́ ẹni ọ̀yẹ́ kìí súrì kò yá lè anahu sábẹ̀ tó mi fèlè àgókè sanáyìí ká ó yẹ ilẹ̀ anáìkúntún mọ́rí sọ́ọ́lọ́ alẹ́sálàm ọmọbọ̀nán wàlí anáhù amọ̀rọ̀ mu'ad fi sọ́láàtì bizalik àgùkọ ọmọdáì mu'ad ẹni sọ́lán kọ̀ bọ́ mẹ́. wọ́yọ̀rọ̀ ọ̀họ̀rún amadanipa ẹni ọ̀nà yẹ ẹni lẹ́kàyẹ jawazu zalik ẹlẹ́nọ̀n àmàni lẹ́kọ̀lọ́ mẹ́ lè umumi hadisi ibn masud asabi àgùbí ọ̀yẹ́fà bẹ́ anáìka ọ̀kọ́wà bẹ́ hadisi ibn masud anadọ́wẹ̀dẹ́. ولأن ما يجوز في النافلة يجوز في الفريضة أقول سنة كاي هذا كمان نافلة هذا كمان بابو دوك رجي كلام شيخ ابن سيمين السابق يعني غيب أنني إلى هيك أنا كي آه، أسيمين رحمه الله أو كدابد أنا أنا كأيني آه، شرح ممتع على ذات المستقنع دوك سادسا أقوه نون الثابت من حديث صلى الله عليه وسلم إن يبت إن أيبر جدون تمر صلى الله عليه وسلم إطالة ركعة الأولى على ثانية أو تولي ركعة بابا دوغو دهوني ركعة هو وثبت أن ثانية تكون على نصف من الأولى في بعض الصلوات أولي يبتك صلاة ركعة هو بنا بتيبي إيه بابا أسمان أن إني إبا إني إساليني وثبت أيضا دم عليه بتن إطالة أوليين أن أي ذات أي تلا قد أي كيو قد إنان أبي بابا وأنهما مستويان في القراءة كأن أيضا مستويتان أبي أبي في القراءة إني أي كا يعني أي أي جموني أصاب بابل أنا يكما هو وأن الآخرين على نس منهما أولي وأن الآخرين أولي أبنا بابا yani dani bi acheve ya isana ke aka ni raka e bi papan donc lamma sabata fi hadith abi qatada amela isana ke e beta ni hadith abi qatada radiyallahu anhu o mulu hinailo ka anna rasulullah sallallahu alaihi wasallam o bi kontu mulu mulu mi ngona dare mo haya kana yakra fi salati zuhur fi rak'atayn al-ulayayn o ka ni sari zuhuri in raka e bi papa bi fatihatil yani oika isana sinuwe ana isana sinuwe ana zuratul fatiha wa sura fi kulli raka'a do kisuri konkonya ene raka ayabanawo wa kana yusmina ayati ahyanan o mekaya wo aya ene jen wa kana yutilu fil ula ma la yutilu fi saniya o za tulete ene papa isono ma za tulete ene howa wa kana yaqra fi rak'atayn al-akhiratayn bi fatihatil kitab do ka ene raka eba odile manabo daike suratul fatiha keno kainani dako an abi sa'id al-hudri adahnu abi sa'id al-hudri radiyallahu anhu umuru hina qala okay hazzarna kiyamu rasulillahi sallallahu alaihi wasallam ya shi ya mo oije onto mori sallallahu alaihi wasallam fi zuhri wal asr yani sali zuhri on asr fa hazzarna kiyama dile teben dile mon oije al fi rak'atayn al-ulayayn min ini oyi jɛ ini raka yaba izuri bi kɔdiri salafina aya ka ehwan iji e umona umana ka anyanwusi kaya ohuri ɛwɔbɛ yani tati aya yani bi kɔdiri salafina aya kɔdiran ɔ kɔdiran alif lamim tanzil sɔtu sajda ɔ umana la anyanwusi kaya sɔtu sajda anabi alif lamim tanzilul kitabe la rɔba fihimi rabbil alamin. dako wa hadharna qiyamahu fil ahrayain dile serin oy jan yani yare she mo oy jan in odire ma e bana wa ala nisfu min zalika atiba no oben dako hadharna qiyamahu fil ulayain min al asr dile serin dile mo ehyanin yani raka e bi papa in asr ala qadr uhrayain min az-zuhr dawe ho odire ma e in zuhrin وهذرنا قيامه في آخر آخرين دل سيرين دل مون أي جان إن أبدل منه من الأسر إن سال أسر ألا نسو من ذلك دايك أتشيفي أبي بابا أون لبن دوك سابعا أنا توهم الماموم لا يقرأ خلف إمامه في جهرية إلا فاتحة الكتاب فقط كإمام أبا كا إني سالنايكا imam ma ijama wa ka ene sala na ka imam ma ke to hedo ile mi imam ma ko sala a ke fatatul kitab kana faqad taqaddama dalilu zalik aqala dawi di dalilu ile non de la shaba ihon ya misatu fatiha de si asibatu salatu nabi ane albani chere ate ane anwar jahin sami onole chere de shaba ka aba na nyi ziyada anawe ehudo adil ibn yusuf on jetnan abananyere anabe anayika ọrẹ ibi yọ ka eje ma ma ke o ọbi suratul fatiha ọbi sura nabọ anabe ka wa wọ ẹwà kusutọ pete do wa wọ awo ka hadisa na ke eje ma fẹ ẹza imam fa ansa tola eje ma ma ke o kure nu yọ. dɔki lakin eh, in kana salatu siriya ana kisa lana ikawara kewtini wele yan أو كان لا يسمع قراءة الإمام أو كو كيوان إمام أكا قرأ بعد الفاتحة أو كيو أو لمسات الفاتحة أنا بكا أو إسان إمام أكا قوة ساي أو نبايا نيشي تنبا ماهينا دوكا الثامنة الصحيح أنا جاءت جواز قراءة السورة في ركعتين الأخرتين هذا كدوكي sura fi rak'atayn al-akhiratayn in raka e bodirema lamma taqaddam min hadith abi sa'id al-hudri al-mutaqaddam aw sana kola dawide in hadith abi sa'id al-hudri anado onis dawide son oni kai ni page ne ho na bangona son dake tase an anato ho ina al-masbuk hal yaqra sura ba'da al-fatiha fima yakdihi min as-salat ona ka o kubangu ni salat o ba join salam anya ya ko gisura awa la mi fata ene ije yesu ti salan wa kadhalika awa melebin hal yajharu in fatatuhu rak'at jahriya ba wa ke to en ana be ka raka na jowo raka na ke to hayna ne yon doka fi hilaf bain al ulama ila non ani o jinye ina ka ne ono yene wal tu ijtihadiyya yani ila yobin ana ka arwen elo asubulenen fala mani min al ahadu bi ayi min al rayen o kenyi si yoyo da kai ini rayi eba anai ka o be nan wanyo nyai nan wallahu alam o mulyo ni ilanan because of hadith ana wa ila ka wa ma adraktum fasallu wa ma fatakum fatimmu aman ni anu a tu kwanene ana ajo no wodo zete dani riwaya zaka wa ma adraktum fasallu wa ma fatakum fakdu ana etu onu wetu ni do ko ana ajo wo do sutan do meke because of these labs ana wa na arho e, ni difference eh, ene eje sala ojo rubo raka e bo ojo rubo dai ka be imam ke he wa ko eta aso be o wa ba aso dai ka o ke oto he abi ka o ke oto ni nen ani ya ka son ke choose do re donc waraje indi yani anaje enile anon anaje telehu dem yani uh, adil ibn yusuf al-azadi anna ma adrakahu ma al-imam hiya rak'at al-ula lahu tu ino ano tu ino bo imam ma bo ono ono wera ke papa ne fa iza salama al-imam atama salatahu eje imam mora salama don ko kwete da salanete لقوله صلى الله عليه وسلم أقوى يكونون تمويكا كاي فما أدركتم فصلوا وما فتاكم فاتموا anu wetu ni salane do zete do kwanene anu ajo no boya fatimu do zete nene yani ale ni waya sasuma kon mesha we san kunyo no no se don re idan idan ana jete ri wewe non donc asiron ana to eo idha fatatu salat wa arada qada'aha fa hal yusarru am yujhad ana kisalo jolwa isa non do des kono sutanen wa ba ke utinen abikaye a ke wa ka to hen donc aljawab o hira yana kaye anna al ibrata bi waqti salat la bi waqti al qada ana wolo kere ono be o misala no ana se kusala no e umene zisuta wala hadha tirazaza non fala qada salata jahriya ana kisala ne zisuta isala na ke to heyon na haron eni odo jaharon dai kawo ke to heyon wala qada salatu sirriya laylan ana wika e zisuta isala na ke tinine eniraho asarra dai kawo ka tininen وقد تقدم دليل ذلك في مواقيت الصلاة أوكي ويأتي ليونون أو دلا دويدي إما كالي أمي صلاة هذه عشرة أنا تو أورهنا السنة الإسرار في النوافل إلا ما ورد فيه دليل بالجهر أوكي أنا بسنة إني أيكو صلي نافلة أنا بكا أولوكي وتنين إيبا ناني hujja ana bɛ ka ye a ɲɔ ka k'a to hɛ kal istisqa asma kisale ɔye ko salori ɔye ko والتراوي أتسالي تراوي أنا أكون رمضان والحصوب أتسالي أنا أكون إجاني eclipse of the sun ونحوها أتسالي كوبين سنة وصلاة الإيد عندما يرى أنه سنة أتسالي إيدي إذا أنا أكون إني لو كسنة أما إذا واجب هاوي كلا كسالي إيدي نقوبي قرائن أنري أدلة أنا أكون قرأ ذاك أثاني عشرة أنا تو أوليبا اعلم أن الاسرار بالقراءة يكاي أويكي وتنين لا يتحقق اذايكا إذا إذا أويكو إذا إذا إلا مع تحريك اللسان وشفتين أي جزء هنيرة أتي أنفان إيبا بالحروف للحرف ينايك آه ويرى بعضهم أن الله اسم نفسه أوكي أدنيه لكاي ومزونا وتعالى

wo wa jɛ do wo yɛrɛ tɛ kɛnɛ fi hadisi habab ini hadisi habab suila kaifa kuntum ta'rifuna qira'ata rasulillahi sallallahu alaihi wasallam fi sirriya umma me yani ne o ike wonto mori sallallahu alaihi wasallam ana ka isala na ko sala na ke utini na wen qala bi itirab lihiyati de eh, jaabi dɔka enire habab de kenire kaye onto mori sallallahu alaihi wasallam a ke ini sala na ka ba ke utini na ina ne dule ki ile wano henyi oma oma honupa

la yaharikunaha enehinyo la yasihu oke jetere wala ta ma tasihu qira'atin fimma yajurunaha ala qulubihim oke je isalena ekewena ikene ka na ka ina ya ya yarusen yani ayo wase kan o ebi kewu ka inu mabo dake thalitha ashara anato ewreta yustahabu tartilu qira'a wa tadabbaruha ishi oko da kewu ay ka utanwa kan den awele oh, mono wa ka do wa sir no sebe do we lo sunan li qawlihi ta'ala agwa ko no mul ka kae wa rattil al qur'ana tartila wa ko qur'an ne dai ka wa ka o ita wa ta bi tajwid wa li qawlihi agwa ko no mul wa ta'ala anaka afala yatadabbaruna al qur'ana am ala qulubin akfaluha an ka be ne mi ni resu in la qur'anin al ka be ci yete ya na ka ba pallo ga me ci ko qur'an ana me the question is aka e ya masa wuri ka yeso qur'an aka because e way qur'an la tastati an ma'ana wenye ngu ponda wenye ngu sino sebe ituman kaya masawale waheda karuka ka eh, albani rahimahullah ana vanetehu ana ikai is e kolonye awe kai ile na aka so nu eri do wanya understand and ka with other dɔki kama yusahabu tasinu sɔɔd asuma kemele sɛ kɔdɔ b'a ka yaani ɔdɔ mɛ kuŋɔ nuzo la dɔki rɔbi asara yajuzu takiriru nafsi sora fɛrɛ ka atɛn alɛ ka sulanu ka ɛnɛ raka papa da kɔnɔrɛ ka ɛnɛ pɔhɔba lamma sabata ani rɔjul min juhɛina agusana ko hebɛtɛ hɔnu yɔnarɔ hɔnu ɛkɔrɔ juhaina annahu sami'a nabi sallallahu alaihi wasallam yakra fi subuhi kono wa onto moni sallallahu alaihi wasallam amma ka in sali subuhi iza zulzilati ardu zilzalaha ije henyi tesu oyi henyi anaika o tore padaki akwa mane ka fi rak'atain kiltahima dai ka enira ka eba o kisula nonin qala lakifala adri ansa rasulullah sallallahu alaihi wasallam am qara azalika amida amma noye abon to mori sallallahu alaihi wasallam bo man yayi dokan abi kaboye dokan yani ananya ka ozonya man ka ozoska onoka doke hamisa ashara anato awrahe as-sunnatul uquf inda kulli aya sunni oyje ini abi aya wa yamuddu biha sawtahu do turete irin wan wa sabata anhu sallallahu alaihi wasallam o he beta hun won to mulu mulu mo ngada re mo ha annahu idha qara'a aqja kakaye alaysa zalika biqadirin ala an yuhyi al mauta anke o mo wa ta'ala ononyukata o ibare masuhu isanaika osu qala akake subhanaka fabala yani onin boy wo mori eh awameme تقوى عن ابن عباس عدده ابن عباس رضي الله عنه أمور إلى أن النبي صلى الله عليه وسلم قال النبي كان إذا قرأ سبح اسم ربك الأعلى إجا هكي سورة يعني سبح اسم ربك الأعلى قال إغاك إيه سبحان ربي الأعلى أن يبون مليه آدره منا يكون نبان لكو سواء في ذلك فريدة أن ينوى ويسال بابا مانكان والنافلة أو كنافلة وقد روى ابن أبي شيبة أقرأ دوه يعني أذي أبي شيبة أن أبا موسى الأشعري كي أدي موسى أنا بن أشعري والمغيرة أت المغيرة كانوا يقولون ذلك في الفريد إيه ما أنا كا إني سال أنا إيه كا إيه, إيه سال بابين تسمع ولا أنا إيه آه، كا أو كوا أنا كا سكاي سجيم إني راي كراء فصل أكُتَّنَ يَا أُتِلَهِ فِيمَّا كَانَ يَكْرَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الصَّلَوَاتِ إِنِّي سَنَائِكَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُوَيَّ إِنِّي لَيْسَ لَهُ اذكر في هذا الفصل أو كما مؤتما إني وكنان آه، ما سبق من قراءته في صلوات مجموعة دون ذكر لفظ روايات إسانا ايكا أوبي إني قراءة إني أيكوغو أما أنا مي أيتما رواية أنا ايكا أوبي نان ولا أذكر أما أنا مؤتما إلا ما صح عنه إسانا ايكا أوه يبلت لهون وانتم مولي صلى الله عليه وسلم donc awalan oni papa salatul fajr ona sali tumiyane ya sali subuhi kana yaqra fil fajr min sittina ila mi'ati ayat o oh, ka ini sala etumiyan aya na e ka on oh, beta na ngune etehe wa sabata anhu dole ya e bada hon banin annahu kana yaqra bituli bitwali mufassal o oh, kisula na e ka oyikyɛni oyi oyi ɛhahyɛni ni ɔgɛ ɔdɔ kpadaki alima suratul araf suratul anam suratul maida yanni sura naa ka ɛɛ mɔni gɔdɔ wasalaha bilwaqi'a ɔrɛ kɔ dayi suratul waqi'a ɔkaa naa wasalaha bilqaf wal qur'an majid ɔrɛ kɔ dayi ka suratul qaf ɔnɔɔsi kɔn wakɔrɔ a min sur min surati tur fi hajjatul wada ɔkaa in suratul tur ini hajjo dile mana ikome wa salaha bi rum onto mo sallallahu alaihi wasallam ore ko da ifatu rum ose ko wa salaha bi yasin o ko lisatu yasin wa salaha bi safa o ko lisatu safa wa salla maratan fastafta suratul mu'minun do ko enu men amenu suratul mu'minun da kana hatta idza jaa dhikru musa wa harun

وصلاها مرة في سفر فقرأ معاذتين أرقى إني أيهره دا ذلك معاذتين قل أعوذ بفلك أسرق أعوذ برب الناس أنوكا وصلاها مرة بإذا زلزلت الأرض في ركعتين أما أرقى نمدا ذلك سورة الزلزال أنو يزين ركعي وكان يصلي يوم الجمعة أو قصال أكوه الجمعة إني أعلن ذلك ألف لاميم تنزيل يعني السجدة في ركعة الأولى ألف لام تازي تهذيب صلاة السجدة أنوكا إن راكي بابا وهل أتى على الإنسان دولك هل أتى على الإنسان صلاة الإنسان يعني في ركعة الثانية دايكا أنوكا إن راكا أهوان ثانيا أقوى صلاة الظهر كي ونوكا إن صلي الظهري كان صلى الله عليه وسلم أو يكون في مولي صلى الله عليه وسلم يتيل ركعة الأولى أو ذا تلسل ركعة بابا

ora meta summa yati ahlahu awale mono do weto ni da fa yatawadda do malola wa yudriku nabi sallallahu alaihi wasallam ụla rak'ati al-ula do weto nabi in rakay papa mimma yutilluha o iza tulete ana gonto mori sọọla alaihi salam ọ tulete do ka godo yana enwere na kan wa ba me wa ba me kula nan wele ka abijama na ile ma so na belesu وعنه صلى الله عليه وسلم أقول أوك أعرف نبي أبي سعيد الربي قال أوك كنا نحرز قيام رسول الله صلى الله عليه وسلم في الظهر والعصر إيه tebe yani ilo ilo pan that is a mehyan yani oyi jɔn tó mɔni sɔɔlɔ ale sala ini sali zuhuri ani asuri fahazarna kiyamuhu fi rakatayn ulaye mina zuhur dili a zaa kai ɛhɔ pisɔbe oy jan ini oy kew ini raka ewi papa ini zuri qadra qira'atu alif lam mim eh, alif lam mim kitab yani satu sajda yani o ka e ho pano nyam se ka dak wa hazarna dilale tahyanin qiyamuhu min al-uhrayn oy jan ini raka odirema eva odilema, qadra nisfu zalik dai ka e ho chibono oben وهذرنا قيامه في ركعتين الأوليين من العصر يا يالا سيري له مهيان أويك ركعة إبا إبا بني سال العصر على قدر قيامه في الأهرين من الظهر دابا هو بسونوكا إن ركعة دل إن الظهر وفي الأهرين من العصر أول إن ركا إبا إن العصر على نصف من ذلك ده كتبه أنوكا إن ركا إبا بني العصر هو بنوبي وفي رواية in riwaya loki salasuna aya badala min kaulihi alif lam mim tanzin ya ndosho aweke aya e ohureo oisi do ile foni oi kaka alif lam mim tanzin wakanu kanu aweke ni yuhadhiruna qira'atu fil ula wa thaniya salasina aya e tehyan oi ka ana ka o on rohwa do hu aya oi ka ohureo wakana yakro be wasama'i wa tariq on to mori sallallahu alaihi wasallam areka dai ka suratu tariq akan wasama'i zatil buruj ati suratul buruj wal layli idha yaksha ati suratul layl wa nahwiha asana ke wena sanan wa qara areka idha sama'un shaqat yani areka zatun shaqat wa kana ahyanan ijani yakro fil uhrayain o ka in raqad lama aywa ala nisi min al ulayain anabi atebe e e bi ba fa qadra hamsa ashara aya ahyana do be ho awaika aya e ore he ini jen wa ahyana yuktasir ala qira'ati al fatiha e jenni da qira'ati al fatiha keno kan ono zuhuri do wale maki sura tora fatiha ile so wale ba jenni satul fatiha fala basu bizalik ثالثا أقوى صلاة العصر أنا أصلي العصر kana yutelu fil ula ma la yutelu fi saniya o ka godo enira kai papa ono mame ono mala godo ino howa wa kana yakra fi kulli min minhuma o ka ini e naiba qadra 15 aya e hopa na ka o ho ko aya e urehe wa kana yaj'alu ahiratain ala nisu min zalik o me kira ke bodire ma ini asu dobe achivi sana ka o ka ini e wi papa wa qara fihima bisur allati qara'a biha fi zuhr ora ka ina yuri sura na ka o ka ni dure musura no hiba ya taisan o wa ora ka ina nakra bi an ana to huna salatul maghrib sale ke wona ka ni sale maghrib kana yaqra fil maghrib bi kisal mufassar o ka ni sale maghrib sura na ka e ni penu penu wa qara'a fiha o ka o ka ina bitur yani sura tur wa qara'a bil mursalat o reke suratul mursalat قرأ بها في آخر صلاة صلاها أو وقع إن أدري مثلا نايكا أوكو وقال فيهما بالأعراف وقرأ فيهما أولئك عينان بالأعراف يعني سات الأعراف فرقها في ركعتين دايكا وقاهي إن لكا إيوان وقرأ بالأنفال في ركعتين أولئك سات الأنفال إن لكا بابا إن لكا إيبي بابا وقرأ بوتين وزيتون أنتم صلى الله عليه وسلم أولئك سات التين يعني وتين وزيتون idanidɔ ka gɔdɔ idanidɔ rɛ kana ka ɔwe dɔki hɔ misan anatɔ he salata lisha ɔnɔ sali lisha kana yakɔrɔ fil olayen ɔ ka ini ɛbi e papa min wasa tɛlimu fasal ini surɛ ɔbina kana ini ɛnɛ wɔ gɔdɔ ɛnɛ wɔ rɛ nyi pɛkpɛkɔ wakɔrɔ abi shams waduhaha ɔ kisɔtu shams ini inan wa asbahaha mina su asana ikɔ vini sɔtu shams ini surɛ وقرأ بإذا شق إذا سماء شقت أو لك للي إذا سماء شقت يعني شط شقت وقرأ في سفر بوتين وزيتون أو كأنه يهوليه للي شط تين وتين وزيتون وقرأ وقال لمعاذ دقع معاذ إذا أمامت الناس إذا أشهد أبصلا فقرأ بالشمس والشمس ودهاها وكاليل آه، شط الشمس وسبح اسم ربك الأعلى أجزة الأعلى واقرأ باسم ربك دوا على صوت الألق والليل إذا يغشى أتي سوره الليل يعني آه، بوالليل إذا يغشى تاكي سادسا أقوهنون صلاة الجمعة كي ونوكا كاين صلاه الجمعة كان يقرأ في صلاة الجمعة بسورتي أو كاين صلاه الجمعة للسورة الجمعة سورة الجمعة والمنافقون سورة المنافقون وتارة إجاني آه، يقرأ بسبه اسم ربك الأعلى دكتورة الأعلى إني بابا وهل تاك حديث الغاشية دكتورة الغاشية دك سابعا أنا تو أو همبا صلاة الإيدين سالي إيجي أيكو أيوة أيكو قرأ فيهما أو كاين أيوة بسبه اسم ربك الأعلى صلاة الأعلى في الأولى إني بابا وهل أتاك دكتورة آه، صلاة الغاشية في ثانية إني ركوهوا وأحيانا إجاني قرأ قاف والقرآن المجيد وكتب القاف واقتربت الساعات أتى آه، واقتربت الساعات وانشق القمر يعني في القمر أنا وانا إني إلى نكوة إني أمكي وانا يكوكا إلى سنة وانا سوى أكا ثم يكبر رافيا يدي أولي من أنتم مولي صلى الله عليه وسلم دعم كبالا دعي كاما نكروا واحدين تكبيرات الانتقال يعني أهم كبالا أنا يكا أولادي جيسي الثابت من فعله صلى الله عليه وسلم إن يبت إن قرآن تكبير في كل حفظ والرفع أو آه، بكبرة آه، أو منينما أتي أقرأ آه، وهلا ذلك فان ابن مسعود أعلاه نبي عبد الله بن أبي مسعود رضي الله عنه قال رأيت النبي صلى الله عليه وسلم يكبر في كل رفع وحفظ وقيام وقعود أنتم مولى صلى الله عليه وسلم أو بكبرة إجا أقرأ وهلا إجا باتي ene eja akwete eja ayate ntu muri sallallahu alaihi wasallam amanu mikabara dak wa hadha mujma'u alaihi illa fi rafi min ar-ruku o ka sanon aman tilen tabatinan e bi ja akurare so honu ruku fa yaqulu da ki so ka ida sami allahu liman hamdahu o muri awo e ana ka gama ona kwa awo dak hukmu hadhihi takbira sabi o kare ana de kabare inda jamhur idi jamhurul ulama annad iso yana kisha wa qala ahmad imam ahmad fi riwaya lahu inni enube ifa anaika inni la na dunu bane be wa ba'd ahlu zahiri ati ifa inni eh, anaika zahiri ya ben yani asabu daud ni zahiri innahu yajibu kulluhu abani bababu وهو راجع عدل ابن يوسف على ذلك لقصان جن وهجة في ذلك أكو هجة أن أنه ورد في بعض الروايات أقوى إن فإن رواية إن فإن إذن الدين بيبه المسيء صلاته أنا يكاكو صلاة أقوى ثم يقول أول من الله أكبر ثم يركع دون ركوع حتى حتى تطمئن بول دون يعني تتوا مفاصله بول أبكي وان دين دين يعني ثم يقول سمع الله لمن حمده أو لمن دوك سمع الله لمن حمده حتى يستوي قائما بول دو جتل ثم يقول أو لمن دوك الله أكبر يعني لك أمولي دمون ثم يسجد دو سبكته حتى تطمئن مفاصل مفاصله بول أبقى أنك وندى لأن تتو أهنائك أو بجون تاني ثم يقول أو لمن دوك الله أكبر دولك الله أكبر ويرفع رأسه دولك رأسه حتى يستوي قائدا بول دو يتل ثم يقول أول من ذلك الله أكبر ثم يسجد أول من ذلك التكبير دوسي بكتة حتى تطمئن مفاصله قول أبغان آه، كان وان ده لن يعين تدابا ثم يرفع رأسه ذلك رسوله له فيكبر ذلك مكبرا فإذا فعل ذلك أوكي جزء من ما فقد تم صلاته يعني صلاة أورا ذاته ذلك ما يبدأ تكبير يعني أي مكبرا نهيرو منو ذاتي نيمان الراجح أنا جاتله أو كاي أنه يبدأ ذلك عند الشروع في الركن ọ̀dà bẹ́ẹ̀ nyìmán ìjọba ẹ̀ nyìmé ẹ̀gẹ́ ńwọ́n náà lánàá nàn wẹ́n ní ọ̀yẹ́ nínú rukun náà ẹ̀ wọ́n àwọn ọ̀dọ́ wa mi donc lamma sabata fi hadis abi hurayra agusana ko e pedani hadis abi hurayra kana rasulullah sallallahu alaihi wasallam ay kontu moli umuri me ngona dare mo ha iza qama ila salat yukabbiru hinna yakum ijontu moli ha ko eta ni sala do me kabara inu mo na se ko eta ba ثم يكبر هنا يركع دور من دام كبر إنما ناي قاسم الركوع ثم يقول سمع الله لمن حمدا هنا يرفع رأسه من الركوع قال من دام سمع الله لمن حمدا إنما ناس كرر سهل نعونا hun ni ruku ẹ̀rì jọ́ ọ̀la náà jẹ́ dọ́ka súnmọ́ ẹ̀kú wà wà kọ́ ẹ̀ ọ̀ ka ìjọ ọjẹ́ rọ́bà náà kalham múlẹ̀ na wọ́dà lìyà aha wọ́ awọ na yahwe ọ̀ yẹmọ náà rẹ́mi kabara inú na náà ká ọmọ anira na-echi ní ní na yarfa rọ̀ kabara summa yukabir hina yasjud ala mun dami kabara inu mana sis nasi be kete summa yukabir hina yarfa rasu dami kabara inu mana bale maso kurare so summa yafalu zalika fi salati kulliha ala mun dami wa ma ina bi salan hatta yakdiha poro dameta wa yukabbir hina yakumu min sunnatain min sunnatain ba'da al-julus da wore mi kabara ijo mana kwete da bana je inira ka ohowa o ma kwete

walakin hal yamudduhu hata yantahi ila ahiru rukun am la yamudduhu yani kabala non uwa bala tulete polo do na nguno dile mo rukun no anana won alka heye dok asawabu sane ana jetele ono ba howan oye ko ana jetere no wono nok al hadisu musiu salatahu oh, al mutaqaddam wa fihi o ka hadisu na ko o ko salan do ko di bido ko tere ana so dawide ani ah, kai summa yakul ana ah, no ka allahu akbar summa yarka da allahu akbar o ah, le mono do mi ruku yani sais ka kaile no kai wa ka ki sami allahu liman hamda wa ara baje dura ka rabbana wa lakal hamd edu wa ba ninni o ina sibe kete aso ko ka allahu akbar da ka wala bona hmm. wa ka du we gun anu ju ara hele be allahu akbar da ore wa hele hmm. o me ma na wa wa ka because to mori sallallahu bana ka enyi me ege wona anoni ka e wuza tulete ana ndure ki arho ka e. yani wa sala de kabara wa bara yani anyo no wa se kwete anyo no wa se awo b'a yata n'oke alahu akbar oye ko bidiyo ebe ka ọ ma ne baro nwee nọ kabara wele sikọ bụ nyonya enyo na etulete anasị na sibekete anasị ete babe abanu ọnụ wame dai ka ebe babe dakwa yusinu lil imam aljahru li yasma al mu'ammin e sia sunna ame imam ka o ke kabara to he agobede jamen no fa in lam yuballighuhum sawtuhu istahaba libadil mamumin rafu sautahum liyasmahum kafili abibakar ana bika onwe imam moto ba e sho kanyi pa ini jama ana sunwa ba hele agobe da den ne wo asman ki abakar meme inna sala nabi sallallahu alaihi wasallam bi fi maradi inu mono to mori sallallahu alaihi wasallam a sai ku salare rowa inu mono wa sai jo ko idan da ka wa ya ta wa abubakar ila jambe abakar do ya ka hanin yaktadi bihi da sa san wan nasu yaktaduna bi abubakar da na hamu hamo abubakarin dake annukatu ba yani point number 2 anasibe in rai kabara ate oy kurwa ba hele na ka raful yadain oy kurwa ba hele yusannu raful yadain hazwa mankibaihi ila furu uznaihi ala tasili sabi oki isha oy ni sunna kodo kurwa hele dai ka ba mani ya aka ho ebejabeju ebejabeju town asman ki ehai ana ko ra dawede inda takbiratul ihram ijada e ami takbiratul ihram ya bidira kala innan dak wal mawadi allati tarfa fiha al yadan oke ahana ka ora kurwa wa hele warada fi hadith ibn umar aw ben hadith abdullah ibn umar qala aka ke kana nabi صلى الله عليه وسلم إذا قام إلى الصلاة رفع يديه حتى يكون بحزم ọkùnjọ́ tó mọ́ni sọ́ọ́lọ́ alẹ́sálàm ọ̀pọ̀ ẹ̀tàn asálà jẹ́ ọkùnrin wa ahẹ́rẹ́ kólódọ́ yìí akahọ́ ìzán súnmọ́ yóò kábír ọ̀rẹ́ mi dọ̀mí kábàrà fẹ̀dà rọ́dà àyàrká rọ̀fà húmọ́ mílùlá ìjẹ́ ìsìkọ̀nà nírùkú dọ̀bọ́lẹ́kùnrin náà yẹ wà ahẹ́rẹ́ وإذا رفع رأسه من الركوع إجا لكل رأسه من الركوع رفعهما كذلك أيضا ولكل واحدة وقال سمع الله لمن حمده ربنا ولك الحمد مانك أما سمع الله دمان كل واحدة وفي رواية لبخاري إن رواية إي بخاري ولا يفعل ذلك حين يزل أما معنى ما إجاء سبيكته ولا حين يرفع رأسه من السجود أبكا إجاء رأسه هنا أو سبيكته وإن مسلم إدي إمام مسلم ولا يرفعهما بين سجدتين أو قرب واحدة إن كان سجود إبا دوك وثبت عن ابن عمر هو يبدهون عبد الله بن عمر أنه كان يرفع يديه إذا قام من الركعتين أو قرب واهلة إجاه قوته هون ركع بابا ورفع ذلك إلى النبي دوشيوك أنا أنبي أمان ميدون من فهذه أربعة موات أو كأولا هينونون ثبت فيه فيها رفع اليدين أنه يبتكايه أو قروا واهلا وقد تقدمت أيضا في حديث أبي همين المذكور في أول هذا الباب يعني لذا وديني حديث أبي همين أنا كي أمويتما إني أني بابلانون فكو هذه المواطن على نحو تآتي yani a henen enebe ilimi a hana kaban inda takbiratul ihram ijara mi kabari papa inda takbiratul ruku ijada ami kabara ila subuku dunku inda qiyamu min ruku ijada kwa tahunu ruku inda qiyamu ba'da tashahudul ula ba'da tashahudul awwal ijada kwa tahunu tashahudi papa ama weri di sifatu salatu nabi owereka ile ono kan oya to e ile anaika al alama an-nahriri nasruddin al-albani rahimahullah alay o sebe ido ta onto moni sallallahu alaihi wasallam ahele konto moli ma qur'an o qur'an ahyanan ejen and wal hadisu alladhi rawahu hunna hum hadisu sahih hadisa na ka asebe izo hadisa ebe na ka enne jetere ere osono wana sebe summa yarkau yani ini ameme me kabara oyi se kaba oyi kɔrɔ baba hɛrɛ ni kabara dɔ kawo lɛ mɔnɔ dɔ sɛbɛn mi ruku a ruku ɔ kawo ruku oyi mɛ rukunu min arkani sɔla ɛ gɛŋɔ bɛ ne gɛŋu salam. تقدم في حديث من حديث موسى صلاته او داودين او ناي كو كسالا دو كويتل ثم اركا او لمن دو ملكو حتى تطمئن راكعا بولو دايان نت دو مه هي نركوانا وهي الركوع ثابتة عن النبي صلى الله عليه وسلم اوكي ام مم ملكو يعني ميثود انا ذم انا يكو هبته هو النبي صلى الله عليه وسلم ان يحني ويدعو يديه على ركبته انا وكا اورماني كاهي oye ko wamani kahi do wasoba do asitinu dun kwa wa aso baina asabiahu do hahi ina ka nozuge gan kal qabidu alaihima asman ka oda mesi sare sabo dai ka man subo zo dun kwa do hahi wa an yukima sulbahu etukwan etukure man do straightan bihaisi yakunu mustawiya polo dai ka be babin wala yarfa rasuhu wala yahfadahuma wala yarfa rasu aba man kurare so ba here yani sai gona ka asoda ini ruku aso ini ruku da umma man mi ruku umma man me da umma man ya ma dibena umma man mi ruku yani ere ma umma man a ta tora aso ni na hona aranya umma mi ruku da kana me arana umma man ai ko umma mi ruku umma man so wa tora amana ya bebe dan a me ala ka ruku da ma mi ruku da like ọ ma elu kudo ya sa na ya fa ah ala ngana mi kudo ta mani ra na ira man ah ko ya ra pao aso kura wa here then asore kura ba chi ai ka e won re ma o be wo be be be nan so na ndo ko wala yarfa rasahu wala yahfadahu wala yahfadaha wa ba kun raso wa here wa re ba mani ka hi لك لما ورد في بعض الروايات المسيء صلاته ọkọsọ nọ nsẹmẹ ọnọbi sanaika adọwẹ eniri waya ọnaika akusala ndọ ọkọ ẹtẹrẹ ìzàrọkata fada arọhataika ala rukubataika ejo wa suwaku dunku rọhataika ọba pama ọba taw sọ duwa náà dunka wẹ̀ wa sọma fari bẹ́ẹ̀ na asọ abẹ́aka ẹni ọwẹlẹ mọ náà dọmọ ni higi gawo yasa ika yi alaika ọmọ ruku dọwẹ ka ọmọ ni mo ba wa ọ ọwẹ́ àwọn. suma amkusu awere mana du ini oisi beketo no hata ya hulu kullu adu ma harahu foro abegenwu dera ini ahana ikai of eleya wa fi riwayatu li hadith abi humayd okini riwaya hadith abi humayd wa wataro yadehi fatajaffa an jambehi okay ini hadisi uh, abi humayd yani wa wa muruku ehuna wa muruku ani ka man mu ba wasman ko pawo

Aujahuma yani meko bend wa asluhu min tawtir oki uhetan barasa woni tawtir wa huwa ja'ala witr ala qaws onobe ijo haman wa man shabati na mero ko ndure kai umma ko do mane rara wa inda bai hake ede imam bai hake kana idha raqa'a bada tazaharahu wa sawahu ijo amiruku do man tanire man do mi ko bebe wa inda tabarani wa ibn majah ede imam tabarani at ibn majah

ay ko sala wana wala ko take very serious ada nyoma mana ebe tana dole ka ona waje ni sala o me jedo mana le mire so nza ma ka dole fa ni jedo ba jole do mana ko ndo mana eme jala ka allahu akbar ka ay dole ka wala mana me then har sala na ka ona wese baba awwalu ma yuhasabu bihi abdu yawm al-qiyamah ọ̀nà wíṣẹ́ bá àpánábà mi sílẹ̀ ni ọ̀rọ̀ yẹ ya yọ màlìkìyàmà ọ̀nà ma àkódó wẹ̀ kọ́ asọ́mọ kóńtó mọ́rí sọ́ọ́lá rẹ̀ sálám ọmọ ẹ̀kọ́ ọ̀rọ̀ sàbẹ̀ ẹ̀nà rọ́jà lọ́wọ́ àánú mọ̀ọ́dá lọ́kà wà ká ìsọ́lú kàmárọ̀ ẹ̀tù mú ní kwọ́ni ni mèrè ká kọ́ wàláhì wà aka o owe no wa ga ka samira sama ibe yani bolan umon mi si san last quarter of five wale ana me ana ka o be hwemre ho da wale ma be da me summarize ana ka me kuru naira up now talhizu sifatu salati nabii then wee kwụ yara kwụsara mee ịsụwa aka eje ehụ na ya kwozi ma oje were kọwa merukwu ehụ ka ma aka na ina ate ne sai tan mura sala na ba mawa na do waya la ko nam doke wakana kana la yusawi bi rasuhu wala yakuna wala yakuna ya no man kure so ba hele o man re kure wati walakin bayna zalik sanawi awi ka ina ka ne re no ai la ya faduhu wala yarfahu o kure wati o man re kure ba hele doke mulahazat isana ka o seni ka hele o muri osidia agome ok in lam ala adna rukoi an hana kadra mumkin ana e, ka na ka ye esika ruku oninan yani na e, ka ye esika ruku hona ka san ruku ne yani na gano ba osu ka waje ebe so man na so ana ka oro ya now anya ngme hono na ka e.

ọkùnmi ọ̀ìmán kàrẹ̀sùhì yẹni ààrẹ́yìn sẹ́mẹ̀ àwọn àbẹ̀ tọ́rọ̀fẹ́ hẹ́ min kìyàm ọkùnmọ́ni jẹ́ iní ilé gbàmọ́mìyàn ile ọ̀ìjọ náà jẹ́ àwọ̀dọ́ lórí ká ọkùnmọ́ni lè ké ìwọ̀n tẹ̀sù tẹ̀ yẹnu mọ́ tọ́ wọn nyìmíọ́ nyìmọ́rẹ́ ni ake esho eh, udaben kai ijoda nuruku odochina lele aro nunyo kai inuruku wa nanen fala sabata alal al ardi masalan oko lo hedu na unete subora apejuwe aw sajada muhate an aikona zibe kete da iyon fatadhakkara aw ilamono data mind summa qama ila hadi ruku aw ilamono dota baba ina hiruku la yujzihi ezezeriro bal alayhi an yakifu tamaman summa yarkaw ɔka ni ɔka ɔware ma kɔ ɛtɛ dɔɔ jɛ tɛrɛ so ma yɛrɛ ka ɔmɛ dɔɔ mi ruku sees kɔnɔ ka ɔka ya naa ɔya sutu kɔni ni ruku amɔ ɔyin na dɔba na yɛrɛ dunyɛ tɛn aba yi ka ɔkɔ akɔ ɛtɛ da yi ka ɔkɔ ma kɔ ɛtɛ dɔ jɛ ɔ ɔdɔ na yɛ esi bi kɛtɛ ayɔ yɔ kɔnɔ mi ruku ala yi ka ɔkɔ ma kɔ ɛtɛ ni ruku da yi ka ɔwɔrɔ kuma kɔ ɛtɛ dɔ kɔ ni ruku wa ɔware ma jɛ dɛ tamama dɔɔ ina y'a ka yi wa ni ruku anɔ mi dɔke maro ka wa ni ala yi ka ko ka wa yɛ do o ko sɛ hɔ pɔnɔ do se jɛ

dɔke fa an musab ibnu sa'ad a dɔhɔn mɛ musab ɛwɔn e ɛwɔ sa'ad kɔɔla ɔke sɔlɛɛto ila jambi abi maa kusala ɛlɛmɔ maa kusala ila akahɔ adam patɔbɔktu bɛyi na kafɛyi dɔni maa nu kuba na ɛyi ba ba bɛn dɔni maa nu kuo kun soma wɔdɔ tuhuma bɛyi na fayidɛ dɔni sina ka nɔ ɔkyɛ na ɛyi ba panahani anzali do yɔyɔ na ɔyɔ wɔmɔ na ɔbɔ mɛn wɔkɔ dɔke. كنا نفعل هذا إيمان ما فأمرنا أن نضع أيدينا على على رك أنت مولى صلى الله عليه وسلم دم دا كي يصوب جسدنا بنكون لكن رابعا يهرم قراءة القرآن في الركون إيا قرأ القرآن جزاين الركوع لما ثبت في صحيح مسلم أو سنة كوه بتاني صحيح مسلم أن رسول الله صلى الله عليه وسلم قال إذا كنتم مولى مولى مولى دار مولى ala tubata inni nahit inni nahitu me uh, an akra rakian aw ka oro ko qur'an ijazo ino isu ko dun ko abi ka wasu ko ibi abisi bi katan ile shi ko qur'an iza fa amma ruku aweri ruku fa azamu fihi rabb jalla wa ala osi oidanwo oigama eni chatan osi yo mo subhanahu wa ta'ala wa amma sujud awero isi bi katan fajtahadu fi du'a ọ̀rọ̀ masọ́wọ́rẹ̀ ẹni àdúrà ẹ̀mẹ̀ ọkẹ̀ fàkọ́mùnà àyè sàjáàbà lẹ́kọ́m ọkẹ̀ ẹ̀zọ̀ ọ̀hùrà fàkọ́mùnà ọ̀hùrà bàràkì àyè sàjáàbà lẹ́kọ́ mórí òtú òhìn na nà kọ́mùnà ọkùsẹ́mi bàyì kọ́mùnà àjẹdìrò wọ̀hálẹ̀ yàní ọ̀hùrà ọ̀gùrẹ̀tẹ̀ káyẹ̀ ọmọdé wọn wọ̀tà ààlà ọ̀wádùúyà ọ̀rọ̀ dọ́kẹ̀ hàn mísàn ìdá adọ̀rọ̀kàl imam àwọn àwìká ọ̀dọ́ tùmọ̀ wọ́hùwà rọ́ọ̀kẹ́ dáná àwìká ọ̀ inú rukun ابتدى بهذه ركعة وكوانيان ذاك ركعة نويتوا وهو قول جمهور العلماء وصنع بلايك إن أرنوية ننايك يرون ولكن عليه أن يكبر تكبيرة الإحرام من قيام أني يقوم كبر تكبيرة الإحرام إن أيجي ثم يركع مع الإمام أو لمن دوت يعمل كل الإمام وأما أول إن كبر الإحرام أثناء ركوعه أنا بك أو مكبر يعني تكبيرة الإحرام أو لمن إنه من يكوسي إن ركوع فإن صلاته فإن صلاته أو صلاة لا تنعقد أو إسو وهذه من الأخطاء أظن بيوني التي يقع فيها كثير من المصلين أنا إكي أظن رأي نزنا قصالة أي منان ودليل على اعتقاد بهذه أكو ودليل على اعتقاد بهذه ركعة أكي هجة ودليل على اعتداد بهذه ركعة أكي هجة أنا بكا إجازة أمان تراك إمام من ركوع anyanwụ zarika ọnọ hadisi abu huraira al'ati ọnọ hadisi na ya yani wee tu imam inuru ko o ka oje do mo kabara ọzọ ọrụ ọrụ na naanị e, e, wetu ka imam inuru ko dai na ọbịa. ihram donc Allahu akbar yani takbiratul ihram donc hami takbiratul intiqal donc hami kabara onu wezi esi na ngone oyi suwaka dunko ana bi ka me dunko o so iso agoka oyi mi takbiratul ihram rukun abi na no ile jeme dabe rukun na no weni weni rukun ta salo bodaru awon yustahabu liman adraka al-imam ala halatin mutabi'atuhu fiha e shi okaye izu wene tu imam ko inan condition on wene tu ko inan baba sa sa inan wa in lam yatada bi raka oda kale asuza ka raka ben kama yudriku al-imam fi sujud ahma kunu tu imam ko ino sibe kata al-qu'ud alika o ini o lamma sabara fi hadisi an abi huraira agusini hebete hun hadisi abi huraira radiyallahu anhu wa mulu hinari anna nabiyya sallallahu alaihi wasallam qala fala ta'ala nabiyya kaka idha jitum ila salat eju wa abeni salanene wa nahnu sujud dana ka ino sibigete fasjudu e uno sibigete wala ta'duha shay'an asuzan ne ka anyu sawi asuza kera ka oven aki onu eturaka faqad adraka salat ora salana weturuku ويلاحظ أكا أني كيري سيري أن بعض المصلين إفعلنا نايك يا كسالة إذا أدرك الإمام في تشهد الآخر إجا نبتو إمام من تشهد دلما وقفوا ولم يدخلوا في الصلاة ديني جاء أنهم صلى الله على الإمام للإمام لكن يصلوا جماعة أخرى لا يبالي مسجد جماعة صدى شاجة

uh, eh, wele e eh, hora entertain a question especially easy to because of umme eh, only uh, the situation of the uh, ahone uh, nan so if ever to entertain a question but umuri umme ajana na anyu sai me o me ka yin tu bangudan but umuri umme ya have na ga inshallah on anyu question otinya umuri uh, osi so ya hiyo mwana im taala onotinya la yimlo tinyi if yani ibada umuri onabo

sema ko ka ye ko kama sallaha rasulullah sallallahu alaihi wasallam asma kuntu muni sallallahu alaihi wasallam o me ko mulan na wa do wa me do ye o me me ko dia ba ko subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk